الله أكبر الله أكبر الدنيا والآخرة ويسألونك عن اليتامى قل إصلاح لهم خير Gbogbo kàádé ní ọlọ́rọ̀. Lọ́wà àwọn ọmọ ilẹ̀ ọmọ ولو شاء الله لأعنتكم إن الله عزيز حكيم ولا تنكحوا المشركات حتى يؤمنوا ولأمة ولو أعجبتكم ولا تؤمنوا يفلح المشركين حتى يضلوا ولعمل مؤمن خير الله أولئك تدعون إلى الله شئتم وقدموا لأنفسكم واتقوا الله واعلموا أنكم ملاقوه وبشر المؤمنين ولا تجعلوا الله لأيمانكم أن تبروا وتتقوا وتصلحوا بين الناس والله سميع عليم لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما كتبت قلوبكم والله غفور حليم للذين يؤلون من نسائهم تربص أربعة أشهر فإن الله الله غفور رحيم وإن عزموا الطلاق فإن الله سميع عليم والمطلقات يتربصن بأنفسهن ثلاثة قرون

شيطانك في ذلك إن أرادوا إصلاحا ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم ولا

إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا آمين من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له أصدق الحديث كتاب الله تعالى وخير الهدي هدى النبي صلى الله عليه واله وسلم وشر الامور مستفادها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وصاحبها في النار اعاذنا الله واجانا واجرنا من النار اما بعد اخوان المسلمون Babu malam buat tahu lebih, agak kita tahu bahasa khairi. ọlọ́dẹ̀ sí ilé ìrẹ́ ìgbéyé sórí àbọ̀dẹ̀ alẹ́dúgbò bó ti máa kùmà ní. ìyàdé ọkọ̀ jẹ kọ̀dẹ̀ dúkìá ní ẹnu pé àtẹ́rẹ́ àmọ́ ọjà. wọ́n ti rú. abẹ́rẹ́ bá ní ọjọ́ ọjọ́ jẹ́ mi. fún àti ebi tí àdùkù fún máa ń fún Eh, ẹnẹbi alógìrẹ ọjọ́ kí má dùn náà wọn aláṣẹ eh, ọjọ́ kí sẹ́nẹ̀ ẹ̀dẹ̀ ọjọ́ kí mo ọmọ èèyàn tó wọ́n máa èsì àdọ́ àwọn ọkọ wa bàbá wa ó di ìdènà náà láyé wọn ọjọ́ àwọn òwe ọjọ́ jẹ́ náà mọ̀nà àbúgbóró yẹn bọ̀ pẹ́pọ̀ bí ti tèyí ni dá ibi ẹ̀yìn ọmọ ọlọ́pì pẹ̀kọ́ wọn àmàlà ọgẹ́nẹ̀lẹ́ àmọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀gbógi ní nǹkan wọn adúrẹ́ ẹnjẹ̀mà ibi ẹ̀yìn ọmọ ọlọ́pì pẹ̀kọ́ wọn àmàlà àmọ́ makùn àtọ́nà ya ní ọlọ́pì fún máa wọ́n fún ẹ̀wọ̀n àti ní ìtàrí ọjọ́ ní àti ní padà ọ̀dọ́ kásọ̀lá wà rí á. àlùjẹ́nà ọjọ́ ìwò ha nwa bọ́jà níbi muhammadu ọ̀nà mọ̀mọ́dà nà àlùjẹ́nà lẹ́nu ìyàwó ọwọ́ yìí àmì ọ̀rọ̀ nígbà jẹ́ sí ọwọ́ ọ̀nà ọ̀nà rẹ̀ bẹ̀rẹ̀ ọ̀nà rẹ̀ èèyàn á lé ẹ̀dọ̀wọ́wọ́ bádùbá ní mẹ́kù ẹ̀dẹ̀ bíkì yàkọ̀ náà yóò ní dábàtà ẹ̀jẹ̀ náà ọjọ́ nẹ́ta ọ̀rọ̀ ya muhammadu níbi muhammadu ọjọ́ náà omi kò omi omi jẹ́lẹ̀ ẹ̀dọ̀ owó agbájọ́gbẹ́lẹ̀ olùsí ìkànú ọrún ọ̀rọ̀ àgbẹ̀jẹ́ ọlọ́dọ̀lọ́gbọ̀ ọmọ bí ọkùnrin omi olúwọ̀ọ́lá àjọ yé ibi tí omi wọ́n ti bí ọ̀dẹ́dẹ́ wọn wọ́n ti jẹ́ǹkẹ́ kó jẹ́ǹkọ́jọ́bọ̀ láàrin èèyàn àmú rọ́mẹ̀kì jádọ́ àtẹ́ẹ̀kọ́ ayé ayé ọmọ ìṣòro mẹ̀yìn gbóngágbóngá nàbà òrò mẹ̀yìn lílé lílé ọláwọ̀ ìdájẹ́ àmọ́ ìdá ó tẹ́lẹ̀ kí ìkùtù yìí ní nàbà lè fi production ní ìlú ní kọ̀ọ̀bà yẹn ní tó dá mi máa yẹ níbi àgọ́lọ̀ àwọn ọmọ wọn jẹ ní òyìn dá ayé one hundred and thirty three sórẹ́tò ayé ìmọ̀ràn ẹsẹ̀ ń kọjọ́ kàwọn atọ́mọ̀ wọ́n tẹ̀sí abáyá ẹ̀kìtọ̀kù ló yẹ ẹ̀ẹ́dẹ̀jẹ́ akpọrọ bọla otutu na no na mi pamọtọ ẹkpọkọ na ma mi duka ya di ma na ne do buma ẹbẹ tobi izama de ka de o mi izama de ka mu do mọ ni mo ń ga ẹkọ kọ agbọnọ gbé mú mi ni ọkọjọ wọn máa dín ní lórọ tí ọ mi ni ọfẹ ìjọ wọn mú gbẹyìn ọjọ gbẹyìn ani muhammadu malkura á àmọ́ àtàkì bí àmọ́ ọmọ àmọ́ ọmọ tó ríyàn instead ọjà àlèbọ́dọ̀ yọkù àǹkọ̀tẹ́kùn wà áyánẹ́kùn mẹ́rọ àlèbọ́dù sáìdì múbi àrẹ̀kú àǹkọ̀tẹ́kùn wà áyánẹ́kùn mẹ́rọ wọ́n ìyá ọ̀rọ̀dọ̀lá ọlọ́run aláwọ̀ àtàwọn ayé òmẹ̀mẹ̀lẹ̀ ẹwù wéléwélé bí abẹ̀rẹ̀ kálí jẹ́ náà ẹ̀ẹ́nà àdọ́wà àwọn ẹ̀dẹ̀ alómiómi làwọ́ tọ́ làwọ́ nì gbogbo mọ́mọ́ la ní kí ayà akẹrẹ bẹ́ẹ̀ wọlé òun sí ẹnì kí má mẹ́ ní náà kó bílẹ̀ ẹ̀ ti yẹ mà ma mẹ́ mà mà dáná àbójú ọkọ̀lẹ̀ ìgbé ló bá ilé ẹ̀yàn lẹ́yìn aya 133 today túrẹ́tù áàlì ẹ̀mọ̀ra ara yìí gùsánẹ̀wò kọ́nà ọjọ́ sánẹ̀ commandment lẹ́wọ́wàlẹ̀ yẹ́rì ní wọ̀tàrí ilẹ̀ náà وجنة عرضها وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين أو أمير أفهم màná sí ìyá máyán ọ̀la ọ̀wẹ̀ màná jẹ́ kí ìyá fẹ́fẹ́ tàwọn yàn sọ ẹ̀bọ́ là wẹ́tẹ̀ nàmọ́ ẹ̀nà rí bìtì àbí kéèjì wẹ́rẹ́ àmọ́ màá tẹ́ ẹ máa narí ìsìn yá mi rẹ̀ ẹ̀nà nà ó jẹ́ ẹ̀mì jẹ́ oko nánanánà bí kéjì ẹ̀ nẹ́ àmọ́ ya bàbẹ́ àmọ́ yóò kó ẹ̀mà yá tẹ̀ bàtà ọjọ́ jẹ́ wọ́n ó rí ẹ̀fẹ̀ múlà ẹgbẹ́ nǹkan ya tẹ̀ yá wọ́n mọ̀ kóbi ọjọ́ mú ẹ̀ka gẹ́ ìyàbọ̀ rọ́pò ẹ̀ wọ́n ṣètò bàtà ọkọ́ abẹ́kì àwọn bàtà kékeré أمامنا ابن خير جاء الله يد وسارعوا إلى مغفرة من ربكم من نجو نجو تبوك من كفر كون بوجوه يقولوا دعونا isi gabara keseno e gabara lene ena molu beudu wa jannatin arduha wa jannatin ẹni gábára àlìyẹ́nà mọ́tọ́ òdìyẹ àlìyẹ́nà lábìdẹ ọ̀rọ̀dún hásánà wọ́n tí nábẹ̀ àlìyẹ́nà lẹ́bà ìdábù jìyà yálẹ̀ méjì lálẹ̀ kánà méjì òjìjì wọ́n jọ́ àmáhùn nábẹ̀ ń àpò yálẹ̀ méjì lálẹ̀ kánà méjì mbọ́n wọn wọn ọjọ́ ìjọba lẹ́yìn kọ́lọ́ ti ní ìfojú dáná ìdí tó máa dojú ìgbésì sàmárà ìrọ̀jọ́. àmárà ìrọ̀jọ́ yìí ìnàmí ìyẹ́ máa kọjọ́ tó lé òyìnwé kọjọ́ tó lé jẹ́ máa ní ìyìnwé lẹ́dání ẹni pé tòbéhùn kẹ́nìkẹ́ rátánẹ̀ kẹ́nìkẹ́ ọlá ìyìnwé ní ẹ̀dání kẹ̀yà lè kó àmàdé yìí yìí akòjìwé lẹ́bẹ̀ẹ́ tí wọ́n lọ sórí kọ̀lá ọ̀rẹ́ ẹni kọ̀yẹ̀ abẹ́ ìṣẹ́dá ẹni kàmọ́mọ́sọ́gbẹ́ àgbẹ́ ìṣẹ́dá ẹni kàmọ́rùbàbẹ́ àgbẹ́ ìṣẹ́dá ẹni gbogbo àgbẹ́ ìṣẹ́dá lọ́kùnjìwé lẹ́bẹ̀ẹ́ الذين ينفقون في السراء bí ojú àfẹ́mì ọgọ́ ọ̀mẹ́nà abẹ́ẹ̀mì yé ni àbẹ́ẹ̀lẹ̀ mẹ́bí máa fi pàdọ́mẹ́sọ̀ bẹ́ẹ̀lẹ̀ yẹn náà lẹ́ الذين يؤتون في السراء àbẹ́ẹ̀kì tí a máa sọ́wọ́ àbẹ́ẹ̀mì ẹ̀jọ̀ owó ẹmọ orílẹ̀-èdè náà mọ̀ nìyẹ àbá ayáyákayá yìí ó máa kó kíkìdó gbogbo lé máa tẹ́dà owó lọ́pọ̀ òsùn màgbà náà tí kó mọ́ yìí àkáǹtì máa wọ́ fún wọn kọ́lẹ̀ máa dúwá máa dúwó kò ló yà máa abúkà máa tó ọ̀ ẹ́ kàmá ká máa tó ọ̀yìn masalasi àmínú ọ̀gá máa ta ọ̀yìn mọ́ ọ̀ọ́là rẹ̀ ìyá máa tẹ̀ ń fi gàgàrà wọn. yóò fi kó wọn fi ọmọ tẹ̀ múlà wọ́n makane sediki màdé ọ̀dẹ́dẹ́ àtẹyàn agbàmà wọn náà rí ẹjọ owó owó mà wọn náà ṣe kọ omi gbó ẹ̀dá bá yí ọjọ́ kí ló lè àwọn ìgbó ẹ̀wọ̀n kí abẹ́ ìjọmọ arúlé àlùjẹ́nà ọjọ́ àkàlẹ̀ máa mú àjẹ́ àlùjẹ́nà ọjọ́ bókè arúlé òjò tí é ṣe fẹ́ kálá máa kí tí ṣẹ́dá yóò ẹ̀rọ ní ọ̀rọ̀ ẹ̀ lò wọ́n á ti kọ́ ilé àgbàdo ẹ̀kọ́ lọ́ọ́ kìí àti káyé ní ìrẹ̀kí ní ẹni tó yá wọn ẹ̀yọ àwọn ẹgbẹ́ náà fẹ́ wá abáfẹ́ ìfúnlù máa ń lọ́nà ábì ìfẹ́ yá wọn ẹ̀yọ ẹgbà tí wọ́n ń wo ojú rẹ̀ pé ọlọ́màtì adóbé rẹ̀ يعني yàrá lé ọjọ́ àti máa nájọ́ ìfẹ́ náà lẹ̀ bóbi jẹ́ nájọ́ rẹ̀ ẹ̀hùn ẹ̀dùn mùmádì màtàmẹ́nẹ́dọ̀ owó pítẹ̀ rọ́ọ̀kì ọ̀tọ̀rọ̀ ẹ̀wọ̀n tàbí máa múnẹ̀ ọjọ́ wọn sórí mú wa bẹ̀ àyà 134 wọ́n ni sáwọn nínú ẹ̀lùbọ̀n àbẹ̀kọ́ yìí bàbá máa tẹ̀kọ́ mọ́ ọkọ́ máa máa máa jọ pàdé ìdúkọ̀ máa ra nà torí kí yáyìn tí mú túnbà máa yẹ́ yáyìn lọ́jọ́ lọ́mọdún àwọn àtọ́sí aláwọ̀ gbogbo máa ìkẹ́dà káàlì máa mẹ́dún mú má bà wọ̀lù káàlì ní ìnàwọ̀ ẹ̀wọ́ káàlì máa jẹ́ àtà máa ìjà máa dọ̀dọ̀ dúdú ẹ̀dọ̀ dúdú pàdé ẹ̀dọ̀ kùdẹ́ẹ̀tẹ̀ kò mọ́ òun bí máa ẹ̀dọ̀ jẹ́ ká Gọ́gùnù, gọ́gùnù fẹ́ òdẹ́ ìdùnnù, ẹ̀wọ̀n àdún ní àlọ́rọ̀ ìlọ ẹ̀ọ̀dọ̀ ọdún ẹ̀ọ̀dọ̀ mákẹ̀kọ́ bí ẹ̀mà múlùmù. Mọ́kọ̀ ọ̀gá. Òkè ẹ̀kọ́ mẹ́ẹ̀dọ̀ bí ẹ̀mà ọkùnrin ẹ̀dọ̀ jẹ́ kẹ́kọ̀ọ́ mọ̀mí hàn. Ayé ọmọ wọn tó yóò bó ti kò mẹ́ẹ̀dọ̀ yẹ́ ká. وَالْعَافِينَ عَنِ النَّاسِ Àwọn ọ̀sùn tó pàná ló bá dá náà mú ní ẹ̀jẹ̀ obi ma wo mi ko no ma ma ke bo ma do so ma ti na ta do ha ma da yo te police da yo te mi ni ha be ba de ma ko jo jo wo mi ya ni na ni e ma ni e je na me la ka ni ka me o wo jo e be te mo wo mi ya ni me le wo ko mi ya ni na me àmúgbẹ̀mú máa báàlá àgbàjíkẹ́ ẹgbẹ́ tí mọ́ bá tó lórí ọmọdé yá ní ọmọ ọjọ́ bí máa yóò dúró mi kú ẹ̀rọ ọjọ́ ìjọ máa yìí ju máa mẹ́fà kó dákàtí ọmọ àná bí àwọn ọmọdé wọ́n rí wọn sọnù mi sírìnà lẹ́yìn oníkùnjẹ̀ ní ẹgbẹ́ ilé ọ̀ ní àlè ìlẹ́yìn ń dàbí ọyé ìgbọ́n wọ́tẹ̀ máa hàn nẹ́nẹ́ sírìnà lẹ́ẹ̀dẹ́mọ̀ ọ̀rọ̀ ẹni sábà wọ̀lẹ̀ ààfin ẹni nàáfi òmójúmọ̀ lọ́nà ọjọ́ kàìsì ọjọ́ tí ó ń gbókì náà lè bìlẹ̀ àbí wọn mi ráǹsì tí wọ́n máa ga ní ọjọ́ wọn lè fáwọn ẹni yìí Wàlúwàhú ìbò ni mo fi ní. Ọjọ́ máa ránkọ̀ gbọ́kọ́lọ́ ìmájú Jamal Mùsùlùmí. Àbẹ́gẹ̀ Jamal Mùsùlùmí na gidẹ́ wàlúwàhú ìbò mùsùlùmí ní. Tòtútà kí ni àbókù náà rí ẹ̀yàn, ọlọ́lọ́ làmá ti àkíní rẹ̀. Bẹ́ẹ̀bi ọjọ́ kákọ̀ sí bí ìdáálé yọ̀ọ̀lọ̀ mẹ́rẹ̀. Ogun mú ti mú mi nínà ọjọ́ lè gbé mọ́sí nínà lú ìmọ́ ìmú nínà ìmọ́ lè gbé mú nínà lú ìmọ́ ráàtì mú sí ní ààrẹ àwábí mọ́tútù mú sí nínà lẹ́ mahabbatun lahi ló fi ò lè tàbí èyí tí ó lè islam ibn taymiya ẹgbàlá appreciation kìí kíkà muhabbatun lahi ní kí ni ìfọ́kà tó má fi mọ́ ńlá pọ́lì kì í kàkọ́ ọjọ́ bí àti ọjọ́ anílùmọ̀. láàárín àwọn ìlọ́wọ́. àbẹ̀kíni ìyẹ́tùlá àbúkà tó mọ̀ ìhàmọ́ ọjọ́ ọjọ́ òun fẹ́ sàámẹ́lẹ́ ọjọ́ adẹ́kùnrin uwezo wa dogo kadogo imeu kadogo kwa hiyo unijue inulekala kenekeke ojo ulela hiyo kama ulebu dogo damuama ewe yani uamana enge kaje kani muhabbatullah enge kaje kani mu'iyatullah محبة الله لمن للمسلمين من المسلمين وذكروا المنفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المسلمين gbogbo ìfẹ̀dọ̀ ọjọ́ nípa wà ọjọ́ yẹ ká ní pé ìkùránì fọ́jẹ́ ayọ̀ ti pé ìkùránì mà táà wọ́n ni pé mú ìṣúgbọ́lọ́ ọjọ́ wọn lè kàdé mi kan náà ìwọ́n náà máa rí ẹ̀yàn yàn mú ìwọ́n dọ́wọ́ pápọ̀ ìtùgbé àmà ẹ̀yìn kaná òní dọ́là wò àmà mọ́tò ní nàìjíríà àmì ìyẹ́ ìyọ̀lẹ́ fún tó nígbọ̀ ذكر الله ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ومن يغفر الذنوب إلا الله ولم يسروا twenty four continuation ló yá ẹyà ẹyẹ yóò dúró lẹ́kọ́. á àwọn ìmọ̀ ọ̀fíìkì tó máa rọlé àlejẹ́ náà arúlé màkójó kù máa lo gbàgbọ́dà tí àgọ́ máa rọ àlejẹ́ náà jẹ́wọ́ alimu múnà mẹ́nà ọdún májẹ̀ ọ̀nẹ́bínà ìgbàfẹ́ ẹ̀lú fàáfíṣẹ̀tàn ìníkídé ọjọ́dún wọ́n látàkàmọ́ ọjọ́ mẹ́mẹ́lá mọ́ máa nìyànà bẹ̀rẹ̀ lọ́pìn tọ́lẹ̀bọ̀n máa yẹ ṣe kó máa múdìmọ̀lá ìgbóló

Iblis dikadomo al-fasami Qur'ani do. La ilaha illallah. Au zalamu anfusahum al-fahsha wa ma dula. Au aslama la al-fahisha bilay aliyyo takada. Eti si dictionary hadith ya Nabi sallallahu alaihi wasallam. Ewa do si an-nihaya fi qarib al-hadith wal-athar. Ibn Asir volume 3 yẹ́nì alfàmìsẹ̀kù wọ́n wọ́n máa kọ́pù ha fíìlùhù ìjẹun tó máa tí ò ṣeun bá ìṣe ti ẹni gbọ́ ìṣí olùkàwọn jẹ ẹgbẹ ìkíní òṣèwọn yàjẹ ẹgbẹ ìlú ní ìrọrùn ẹni ẹkàdù ẹnẹlẹ ayọ ọmọ àmọ àmọ mi ti èèwò mẹwù lẹtẹrẹ bọ abókìtìbó èèwò lẹ máyọ àrọ èèwò múnẹ abókìtìbó mi èèwò lẹ máa ń bọ àkókò mẹmú pàdé àdéhùn àgbọmọ mi èèwò máa ń rà dẹ iki kita madomola mazuba mitio mwenye mata miti anaweza utali abayo weke sisi omayenile keko keunga mate na sukatawe kireligion zuma jeka lolan kusaifasha موضوعي والذين إذا فعلوا فاحشة أبيلوا أمام يجي جنينا سوكتا ألدي قرآني أمين مدو فاحشة كدي يهو سامتا that punishment to zina sókà ìwò ó ní inú àyàtà òsókè ìwò rọ́pọ̀ nàtàrẹ̀mọ́ àyàtà òsókè ìwò ó ní ẹgbẹ́ mi lórí ìsókè ìwò àmì kọ́rọ̀ àmì léèdè àtúkàtà àtúkàtà mẹ̀síbà mẹ̀síbà nílé nílé ẹgbẹ́ àkùrá náà kálá rámà títí ní káyà ń wá àmì léèdè ọjọ́dọ́ ká àlùfààdá àlùfààdá àlùfààdá jẹ́jẹ́ kí ni kọ́má ọmọ ẹ̀nà mi léèdè ìlú rántí àlùfààdá kìlẹ̀ yìí àmì múni ni ẹnì kẹtẹ wọ mú tí mú mọ̀ sí léèdè léèdè lá àwọn wọ́n lẹ́nu àǹfọ̀sẹ̀ àti èéhì kàṣe èéhì máa ló pé tí àmọ́nà ní pé àbí ẹ̀nà ọgbọ̀ ọjọ́ ti ń lọ́lá máa bí òun. Àwọn àṣàṣẹ̀dá gbẹ̀tẹ́rù lọ́rá máa ń rí ọjọ́ àfẹ̀lẹ́sọ́tọ̀ fún wáìdì màgbọ́. Máa ń rí ọjọ́ tòbí wọn ju gbàgbọ́ ọjọ́ ojú kùránì máa fi kí kùránì àánú máa fi bá máa lójú léwu mànájẹ mànágbọ̀rọ̀ ọ̀la wa ẹgbẹ̀rún léwu màjọ tó wọ́n yọ ìdí ebo mana bobo waji nalo lakini ndo yele yema ya ali au mateka fastaghfirullah le mamba ya gogo mapale jeni abiki soma lijana le ya kama lijana ni le

Mẹ̀gbọ́n àjíjẹ náà yẹ́ ti ìjọba bàbá àjíjẹ́ yìí. Mẹ̀gbọ́n àjíjẹ náà yẹ́ dọ́là mọ́nà yẹ́ yìí. Àkọ́wọ́ rẹ̀ nà fún àjàkà kìí. Lọ́gẹ́lẹ́ nà mọ́ta. Ẹ ó mà tẹ́sí. Bọ́ẹ̀sọ́gọ̀fọ́rún lọ́wọ́. Ẹrẹ rẹ̀ máa pálẹ̀ dẹ́nà bẹ́ẹ̀ àtọ́gọ̀fọ́rún lọ́wọ́. Wọ́tọ́wọ́ná kàlù màmá yọ ayé kàmàtà náà. Ẹ ولم ولم يصروا ولم ولم يصروا ولم يصروا على ما فعلوا وهم يعلمون الله يعلم ومن يغفر الذنوب ولم يصروا على ما فعلوا نعم ولم يغفر الذنوب إلا الله ولم يصروا ولم يسروا على ما فعلوا وهم يعلمون ومن يغفر الذنوب من يغفر الذنوب انا اجلس بيتي اني استفهام التقرير اني استفهام الانكار وده ده القران الكريم إننا كما أردت أن يكون في إياه القرآن مرة استفهام للتقرير onílẹ̀ tó máa rí oúnjẹ òun tí ń jẹ́ ṣe lórí ẹ̀ṣẹ̀ títí ní orílẹ̀ mọ̀lọ́ ní ìsìnkú ìparíyà. Bàbá ni kó pẹ̀lú ìsìnkú ní tẹ̀kírìrì àwọ̀ ìwọ̀lá lọ́jọ́ fún ìyọ̀sì àtàwọn màálù bàbá ni tí yẹn wọ̀ mẹ́yẹ́wò fi rùrùrù bá ẹni ẹni yẹ gómọ ní àwọ òbíní ìjọba ilẹ̀ sọ̀rọ̀ ọdámúnánà ìyọ́ ìbò lélẹ̀ lílé lílé ìṣe ìnákó ọjọ́ òsì yẹ kó wọn àti ìjọba ya ìjọba lẹ́sẹ̀ ikùn kàkọ́ àyìn àbó kàkọ́ àwùjọ kàkà ní ìyẹ́ ìjọba ṣe ọmọdé ẹ̀yẹ ní kí ọgọ́ yìí اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اغفر لنا ذنوبنا ولوالدينا وللمسلمين والمسلمات الأحياء منهم والاموات يا ذا الجلال والإكرام ولم يصروا على ما فعلوا وهم يحلمون ما واسيين بما kumago ezimi machine genele tuaji oko yeju panye ka koko nyo ma du sedo kuma kula tene leye doni o gema wala yusiru al yusiru bidai diraye zawwa yusiru izaw al israr ya madaki al israr of sinity persistency ewu ẹ̀sì yìí rẹ̀ ìrìnlẹ̀ ma gbọ́gbà tí yàn ní wọ́n di o ma still continue wọ́n náà sì rẹ̀ ìrìnlẹ̀ àbílà àrẹ̀lẹ́ ẹ̀wọ́ jẹun gbọ́ dìkẹ́ gbọ́ papá sẹ́nà papá wọ́n gbàdì continue ilé ìrìnlẹ̀ lọ ilé ìrìnlẹ̀ ẹ̀mà ma wọ́n di ìpínlẹ̀ ọgbọ́n mi

أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري تحتها الأنهار خالدين فيها نزلا من عند الله فنعم أجر العالمين العداوة إليه جزاؤهم مغفرة من ربكم قرآن وجعلوه إيمان وسوريا وبدر ìṣìṣàfàrà ọlá kéèkè wa wọn fún ọkọ̀ ọjọ́ ní gbogbo tó fi kàlá ya tó dábàlẹ̀ àdéhùn ṣẹ̀wá àbíṣẹ́ ibi ní ọ̀dàrẹ́yẹ rọ́bì aláwọ̀ ánìmọ̀ jẹ́bẹ̀rẹ̀ bí ní àbílẹ̀ àǹsọ́rì ìdí òbọ́kùbọ́kù wà níbi àpọ́lọ̀lọ́ كنبي صلى الله عليه وسلم يعني أنا زليم ببيت في وقت ببيت في ربط الجنة لمن ترك الكذب إنسان ما فيها وبيت في وسط الجنة لمن ترك المراء إن كان إن كان ماذا؟ إن كان مادها وزعيم ببيت في أعلى الجنة لمن حسن خلقه rawahu Abu Dawuda wa Tirmidhi wa Ibn Majah Anabi sallallahu alayhi wa sallam yani ana zaimu omi ubalo utogwana netu liman taraka al-kadhiba liman liman madha liman taraka al-kadhiba in kana madiha ubalo alijana kidanganya kisimi rono ìdàgbàsókè àìní àká ìyá lówó sí òbìkìtì mi rọ̀nà ìhàjá èèyàn èmi èèyàn máa ti gbé ní òyìnbó àdúgbò máa ṣe tó máa ṣàrùn ní ọmọ ọmọ mọ ìwé nílì tí a máa ṣe wá ìdí màmá iná tọ̀gbọ̀ sí a ìrè ní ọjọ́ rẹ̀ ní àmìlì mọ̀mọ́dún tó ní bí mímímímí bí ọ̀rọ̀ àwọn bàbá ìmọ̀ ọdún ìjọ sí àìní ìsàdọ́mọ̀ yíyẹ̀ tèmi ìdáwọ̀ máa rọ̀ yìí ọyẹ́ wọ́n ń jẹ́ rẹ̀

èmi kẹrọ mílíọ̀nù mùsùlùmí àkójá náà ti fi mí ẹ̀rọ yá níbi muhammadu ewé ọ̀tá náà mọ̀ta Muhammad àmàlà èmi ẹ̀rọ yá níbi muhammadu àmà kí jábà mẹ́wàá ìrìn ẹgbẹ́ mẹ́kọ́ ọ̀rọ̀ ẹkí wọ́n rẹ̀ ní ẹ̀rọ ẹ̀rọ ẹ̀mí káàkiri ní ìsìlámà كداية مجعى نجني أنا زعيم ببيت في رابع بالجنة لمن ترك الكذبة لمن ترك الكذبة إن كان مازحا ubalwa alijana nile kisingi rotaba kitaimu ona tuki tuka ko na rimi bako yona le rock hiki matendo mamona marimi bogo wewe yenu kiacha ojo hala vitu ora elimu na ini dia matalaman ika ronya ni dia na tuni ika roni qurani dia na tuni ika roko ga kini sulama dia na tuni ewe eji soane ya wati e dia dia ne ya do na baji ika rodu kone mo ko pa mo ko ta yo dia ne tani ni la ayé àbúrò ìgbọ́gbọ́ sí ẹ̀sìn kẹta sí òbíbí ìgbọ́ àwọn àbúrò àjí kẹta sí kákọ̀lá yìí lórúkọ ẹ̀ka májẹ kẹta àlà kàmá jẹ kọ́lọ́ ọjọ́ kọ́lọ́ ẹ̀wọ̀n ilé ìrò ẹ̀tọ́ bẹ́ẹ̀ ọjọ́ bẹ́ẹ̀ èmi ni àdọ́ta rọ̀ èmi ni àdọ́ta rọ̀ ẹgbẹ́ kìí sí ní ọ̀rẹ́ èrò ilé ibi dúró ọmọ adóró ẹ̀wùjì jìrú yake ɗaya wajen yare hadisi ne wai sunan abu dawuda kami ya sallallahu alaihi wa sallam wailun liman kazaga fi yahkun na fa wailun lahu fa wailun lahu fa wailun lahu yake ɗaya amma ni kira ni comedian ami comedian ami kira ni alaga ji ofeuna owe ko ko ojo na ti yi amma re ni

أنا زعيم ببيت في ربض الجنة لمن ترك الكذب إن كان مازعا وزعيم ببيت في وسط الجنة لمن ماذا؟ لمن ترك لما لمن ترك المراء إن كان إن كان صادقا أنا بيان بالو ني أنا tó إتي إن وين ẹjẹ́ إيه الله ọ̀làtìmẹ́bùkọ́ ló dáa

ìṣẹ́jú ìgbẹ́ni ilé tó rọrà púpọ̀ fún àjíwà pẹ́lẹ́ yàáyá dákàrọ̀ àmúmọ̀wọ́ na bàbá màrà tó dọ́gẹ́nẹ̀lẹ́ náà fi lè wo orí ogun sí ẹ̀rùn gbogbo ìlú ìta ẹwà nínú àwọn idin rere e inyi religion ti abuja yana religion ni dodo rupama ni bi lege agbo yama ni bi lewu sene o sane bi muhammadu sallallahu alaihi wasallam gogo abo ija funi matu wedo ni masene do wowo duro me ma ke grant ko do rugo lan mo mo de mi abajo ene ti ko ni ojo ngebalu

ومن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج abogidi ní àpapọ̀lọ́ hajj rẹ̀ lẹ́mí ìran kó tẹ́ọ̀kọ́lọ́ hajj mú mẹ́rin máa ń fọ̀rọ̀ ọ̀pọ̀ ìhìnà hajj ìyà mú sọ hajj ha ẹnìkìlì gámí ní àdìgbàmí ìran kó tẹ́kọ́ tẹ́ọ̀kọ́lọ́ hajj aló wala rafasa ezu wo mo bula tuki ta ta gaba ne ai ya wani ya muke haramu kami iran to ka to ki to haji ai ya ko ko mu haji e ko gele ko haramu ke we ka ko ko mo bulu mu ne de ko je yi mamo ye do haramu ka kami iran wala futuqa ẹwọ tó ti yá bẹ̀rẹ̀ sí àrọ̀ ọ̀tọ̀dá ti lé rí ọjọ́ àmọ́ yẹ́lẹ́ ọgbé ẹ̀ẹ́sì bàúkẹ̀ù bàúnúlò wọ̀lá máa dá wọ̀lẹ́ jìdára ìlhàjì ìwọ̀n ẹ̀yẹ ẹgbẹ̀ kọwọ́ hajì ẹni tí wà fẹ́ tobi wọn ayé agbadé rẹ sọ ní ẹbẹrẹ arẹbi lẹsẹ ní ẹhẹ lẹsẹ ní ẹdí ọmọ la mẹju amẹnẹ dúdú ya mẹ hẹẹ ọmọ arẹbẹ yọ ọlọdún mọ mẹ kókò wẹyà wẹyà wẹyà arẹbi yẹn ni ah ìgbé àwọlà wọlà mẹlẹ alójú bẹ ní ẹmà bẹwò àmọtí ni ubi owó lẹ ìyá yẹn tẹ ohun tí a jà kó kó tóbi lẹyìn kó gbogbo tó lọ lánàá ọgọ́lẹ̀ ìdàdọ̀ ìjọba lẹ́ tó bá bájá wọn yóò àti ní tó fi jẹ́ kókó kì ní ààyè máa wá pẹ́ẹ̀dọ̀ ọkà fún àdàbí àwẹ́ pẹ́ẹ̀dọ̀ ọkà ìwò èdè ẹ̀mù má fánù mọ̀já yẹ fún yíbà ń gbùkọ́lọ̀ hàjì wọ̀lá jìdá rẹ̀ ìjọba lẹ́ hadith ìdè lè fúdọ̀rẹ̀ أنا زعيم ببيت في وسط الجنة لمن ترك لمن ترك لمن ترك أبنه إن كان إن كان صادقا أنا كتيم ويجي ما تكون جسيا ما دا جوا أنا أبي كوني ولا تبا أنا نلا تبا يعني كاي يعني ما وابا جوي يعني لا ọjọ́ pé ẹ̀tọ́ kò dẹ́ ẹ̀tọ́ wọn mọ̀ ẹwà níbi kàtó ti sára wọn wọ̀zẹ̀ ìmù níbi bẹ́ẹ̀kì bí alẹ́rẹ̀ jẹ̀bẹ̀rẹ̀kì ọ̀nà àwọn balùwì yìí àtàkẹ́ ìyá àlùjẹ́nà èyí òbòbò ti bẹ́ẹ̀kì fi rọ́bọ̀tì jẹ́nà west coast àlùjẹ́nà ẹ̀kẹ́jì ti bẹ́ẹ̀kì fi wọ́n fi wasafi aljanna uwe yi daga mimi ye ya aljana akata wa baiti fi a'la aljannati uyi kidata ta ta aljana liman liman liman hasana khuluquhu manaki hali wote oya ma fi lewu amoyu babangu ma fi lewu

sallallahu alayhi wa sallama ó yá mi baitin fi alal jannati ku ye ibaya ta kyau kige na lijana nan ne liman asana qulqaw min mithali wato iwadu ma te ju goda yin o ame ya lo ko to agba takiri e agbeju idoro nsin o tọ́lú òwe bọ̀ ebi má kọ́yàn lọ́dẹ́ lókè bùjẹ́ ní àbùjẹ́ bùjẹ́ sẹ́jẹsẹ́ lẹ́tẹ̀ bọ̀ náà. Màá dọ́kọ̀ ọkọ̀ bẹ̀rọ̀ ń ní ìbọ̀jọ́ tó bẹ́ẹ̀ dọ̀hún tó máa tẹ̀lé èèyàn kí ní ẹ̀jẹ̀ ń ka kí ní ẹ̀jẹ̀ rọra ní ibà ọ̀rọ̀ ọ̀gbẹ́ òkè á yìí máa yẹ kí adáwò sí ẹ̀jẹ̀. Ẹni àná máa ń lo ìjẹ́ wọn ọ̀pọ̀pọ̀ bùnẹ̀ máa yẹ máa yẹ máa ọ wá wọn náà gbáà. Tòdùpá ìdá máa ń

ọmọ àpọ̀sù yìí ń bọ̀ pé pọ̀sù yìí èyí omi òmìnà bẹ̀rẹ̀ àgbẹ̀ ní èyí omi àwọn ọmọ àtẹ́wà àmúyẹwà àmọ́yàwó àmọ́ máa yí omi máa bẹ̀rẹ̀ àgbẹ̀ ní ó nà bẹ̀rẹ̀ ẹ̀ẹ̀wò nàìjíríà tó tẹ́tẹ́ tó wọ́pọ̀ tó rẹ̀wọ̀ yàtẹ́nìkì ni wọ́n ti rí lè fi omi ti dá máa fi dùn إذا تنبلغ الله يحان التكاثر ألهاكم التكاثر حتى تركم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم الله أكبر بارك الله فيك وجزاك الله خيرا أي أي يا أبي أمي مني منغاو bóòtù mọ́rùn yìí gbogbo ọjọ́ ọmọ ọmọ ọdá níbi máa ọjọ́ pa níbi olúbọ̀gbọ́n ọ̀pẹ̀ṣẹ̀ yọ ọ́ ìsọkọ́ màá ló mọ́nìkẹ́ oyí kọ́kọ́ ogún ni mọ́tò manu mọ́tò yọ abúrò àgbóòdà wọn mànìkẹ́ rẹ̀ tàbí ní ọjọ́ pẹ̀ọ́pẹ̀ọ́ mánà máa kí ní ọjọ́ dọ̀rọ̀ sí ọwọ́ pa apọ̀sù ilẹ̀ yìí àmà lápọ̀sù ilẹ̀ òmùnàmùnà bùyán kàfífẹ́ kó ilẹ̀ sí èkó ilẹ̀ ń kú yàtẹ́ sí ní ìmá ma gbà ní ilé ogbé máa gbà ní ilé á nẹ̀bà bẹ́ máa máa ya kó rẹ̀ dòbó ya mọ́ ẹ máa lórí ọ̀bá máa wo yé lẹ́nu ẹni kàmá kó wọ́n lè dò kọ́ ọ̀nà ya ẹni ọkọ ya

Ibodoka yebo yanyano ya cardiac arrest. Oti heart attack. Hospital o o se pacha pro kanya kerebo. Ya wa ko la fito o lori no balu. Ingo ti o ba ko gai ko ko takila ma hospital o ko bebe.

ذرني وما خلقت وما خلقت وزيدا وجعلت له مالا ممدودا وبنين شهودا ووفقت له تمهيدا ثم يطمع ان عزيدا يقول الله يكلا لماذا انه كان لآياتنا عنيدا والعياذ بالله وده بلد انه موجود uimara uzuri huku ya iame sawa wakana sani watayapeo katika uko titala nguruja kwa sababu gani endeka leo kumawu una leo kumawu wana ile ألهاكم التكاثر حتى زرتم المقادر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لما في الثقافة جوابه مغلوب تقديره لو تعلمون إذا كان نعمة إيوا يوفيو كان يجدو لم ملها في الثقافة wọ̀láì ẹgbẹ́gbẹ́ ṣẹ́ ànàmẹ́gbẹ́lẹ́lẹ́ oyínàgbẹ́lẹ́lẹ́ ọkọ̀ fọ́ ọmọdé ọdún nẹ kẹrẹ rọ́nàdín ọjọ́ ìṣòdì dún ẹgbà yẹ yìí ó bèbè ẹgbẹ̀bí ọ̀nẹ̀ agbẹ́lẹ́bà gbọmọba agbọmọbìnrin lè ẹgbà àti ìgbà tó ìgbà ọ̀rọ̀ àrùn ẹ̀májẹ́bà ẹ̀mámẹ́ ògbẹ́yà ní ìdílé yìí ní ìdílé yìí bàbá àlàyé mọ́mọ́ ọjọ́ kí sọ kàkàrà òkú àpẹẹlẹ ọjọ́ kébí ní ojú omi ọjọ́ yẹ kẹ́ ẹ̀dàbí abọ́ yẹ wa kí lóde àrẹ bẹ̀rẹ̀ kan lọ́jọ́ yẹ akú kábọ̀nì àríra pé wa àtànà yìí wọ̀ yọrù mọ̀ ní ọkọ̀ ilé ó ká ọdún nẹ ẹyẹ wọn اللهم ارزقنا علما نافعا ورزقا طيبا واسعا وعملا متقبلا يا ذا الجلال والاكرام اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المؤمنين فاستغفروه انه هو الغفور الرحيم والسلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته التكبير التكبير Iṣẹ́ aláàmù ìwádìí láàmù aṣíwárí ọ̀dọ̀ta ṣùgbọ́n òkè àmì ìsọ̀lá tó mọ̀ òkè àmì ìmàlúmọ́